إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي لا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú bí tí a bá tafsir ní àná ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú insha Allah ta'ala suratul Isra Qur'an orí kẹtàdínní ogún suratul Isra a ti sọ̀rọ̀ nípa àwọn àṣìṣíwájú فيتوني شطلو سورة الإسراء لوني قلو قولون عونو سورنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان bẹ̀rẹ̀ tútùmọ̀ alkùrán pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba tó ga jùlọ abẹ́ nínú gíga rẹ̀ kó mọ́ṣà ètò àhàn wa sọ́nà kó sì fi wá lérí ìtumọ̀ èyí tó tọ́ lérí ọba tó gbà lérò nínú ọ̀rọ̀ rẹ̀ بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا باركنا حوله الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سورة ó bẹ̀rẹ̀ pẹ̀lú gbólóhùn àtẹ̀sbíh ìṣàfọ̀mọ́ fún orúkọ ọlọ́run ọba tó ga jùlọ ọba tó máa kúrò níbi gbogbo àléébù ọba tó máa kúrò níbi àbùkù ọba tó máa kúrò níbi gbogbo yẹpẹrẹ ọba tó máa kúrò níbi káfí nǹkan mìíràn káfí wé ọlọ́run ọba ó bẹ̀rẹ̀ súra yìí pẹ̀lú gbólóhùn subhanalladhi mímọ́ ní fún ọlọ́run ọba alladhi níbi ọ̀nà ni Allah mímọ́ ní fún ọlọ́run ọba tó ṣe pé asra bi abdihi laylan min al-masjidil harami ila al-masjidil سبحان الذي يحرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى مما nífún ọlọ́run ọba náà ọba tí ó mú ẹrú rẹ̀ rìnrìn òru nínú almasjid al-haram láti masjid al-haram ilẹ̀ almasjid al-aqsa ó mú rìnrìn òru láti almasjidul haram ó sì mú lọ sí almasjidul aqsa الذي باركنا حوله لأولي gbólóhùn subhanalladhi àfáwà abdullahi bin abbas radiyallahu anhuma kọ́lọ̀wọ̀ bá kó bá yọ́nú sí wọn wọ́n ní ìtumọ̀ subhanalladhi wọ́n lò náà ni wípé tanzihullahi ta'ala subhan láàyè ìtumọ̀ rẹ̀ ni wípé aṣàfọ̀mọ́ fún ọlọ́run ọba wa aṣàfọ̀mẹ́ kúrò níbi gbogbo ẹ̀gbin aṣàfọ̀mẹ́ kúrò níbi gbogbo àgbogbo bákanáà àfáwa mùkọ́tí bùnú Suleiman wọ́n ní gbólóhùn subhanalladhi kẹlmà yẹ gbólóhùn ajab ni tèèyàn máa tí nǹkan bá jọyàn lójú tó káàyàn láyà èyí rí subhanallah èyí rí pé tí yàn bá rí nǹkan tó jọyàn lójú púpọ̀ tó ṣe pé nǹkan tó tóbi ní gbólóhùn tí ó dá ẹlẹ́nu yẹn gbé subhanallah wọ́n ní bí yìí gbólóhùn yìí bó ṣe bẹ̀rẹ̀ yìí ọlọ́run fẹ́ jẹ́ ká mọ̀ wípé tí ọlọ́wọ́ bá mú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yìí ìrìn èèmà ní ìrìn tó tóbi ní ọlọ́wọ́ bá mi bẹ̀rẹ̀ pẹ̀lú subhana alladhi àfáàwà ibn jarir àbọ́bárí rahimahullah wọ́n ní gbólóhùn àtẹ̀sbí lọ́dọ̀ àwọn alárúbáwá tábání subhanallah wọ́n ní gbólóhùn yẹ ó lè wá nítumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ níbàmú sí ọ̀rọ̀ tá a bá ń bá bọ̀ wọ́n ló lè túmọ̀ àsọ̀lá ìrun gẹ́gẹ́ bó ṣe wá ní al bàtọ́lọ́wọ́ bá ń sọ̀rọ̀ anábì Yunus ọlọ́wọ́ bá ní fàlẹ́ọ́lá annáwó káàna mínà lè musabbihin ọlọ́ni tí ànábì Yunus tí ò bá lọ jẹ́ pé ó ń ṣe tẹ̀sbíh ni àwọn olùmọ̀ tẹ̀sbíh wọ́n ní àtẹ̀sbíh òun náà bí máa ní sọ́lá títí bá ṣe kó jẹ́ ní tó ń bẹ lọ ayé fàlọ́wọ́lá annáwó kánà nínú musulmi tí ìbá ṣe kó jẹ́ ní tí máa kírun fọ́lọ̀ àtẹ̀sùbí òun máa sọ̀lá bákanáà wọ́n ló tún lè túmọ̀ sí al-istisna al kéyìn ó ṣe àyàfi ìgbàtọ́lọ̀ wọn bá ń sọ ọ̀rọ̀ àwọn èèyàn kan ní ọlọ́ni alam akúlákùn láúlá tó sàbí wọn ìgbà tí wọ́n ń sọ fún ọ̀kọ̀ọ̀kan nínú wọ́n ń sọ fún wa pé alam akúlákùn láúlá tó sàbí wọn pé mi ò wí fún yín láúlá tó sàbí wọn ìbádà tẹ́ bá ṣe àyàfi láúlá tó sàbí wọn bìmánà ìsìnà ìyẹn ló fi jẹ́ wípé nínú èdè àwọn ará Yemen àtẹ̀sbíò lọ́dọ̀ wọn yóò fi dù mánà àìsìnà ọ̀rọ̀ إذ أقسموا لا يصرمنا مصبحين ولا يستثنون wọ́n ní wà láyẹ̀ tẹ̀sínónì òun ló jẹ́ ká mọ̀ wípé tẹ̀síbíù níbẹ̀ ìgbẹ̀sìnáwò ni wọ́n nígbà tọ́lọ́wọ́n bá sọ pé kọ́ọ̀lá àwọsátùhùn alamu akọlùlàkùn láhùlá tó sàbẹ̀rún ọlọ́ nígbà tí ọ̀kan nínú wọn tó ń sọ fún wọn ọ̀kan tó lè tó ń sọ fún wọn wípé láwọ́lá tó sàbìrú tó sàbìrú níbẹ̀rẹ̀ tẹ̀síwò yẹn bí máa ní àlìsìsìnà láwọ́lá tẹ̀sínúòn ìbádá nígbàtẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń fọwọ́ gbáyà ẹ̀ bá fi àyà bí i أصحاب الجنة إذا وصلوا ìtàrí ìtàwọn èèyàn kan afáàbùn jánà àwọn ọmọ bàbá ọlọ́gbà oko ọdọọdún tí bàbá wọn tó bá ti kéré oko ọ̀pọ̀lọpọ̀ tó pọ̀ nínú tó bá kó lérè àfiṣe sàárà àfisọ́dápọ̀ níjọ tó bá afẹ́sì ìgbàtí bàbá ìjáde láyé àwọn ọmọ rẹ̀ wá pinnu wípé táwọn bá ti fẹ́ lọ kéré oko ìdájí lóru ìdájí lóru làwọn ó lọ kẹ́nìkankan mọ́ bá àmọ́ páwọn ti lọ kéré oko àwọn òbẹ́ fún yàn àmọ́ nígbà tí wọ́n ń sọ tí wọ́n ń sọ wọn ò sọ pé bọ́ọ̀lù ń bá fẹ́ wọn ò fàyà sílẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé ìgbà tí ẹni tó yéye nínú wọn ìgbà tí wọ́n débẹ̀ tí wọ́n di pé táwọn tó débẹ̀ gbogbo ti jóná. ta fẹ́ ń bẹ̀ ni wípé olóye nínú wọn tó sọ ni wípé mi ò sọ fún yín tẹ́lẹ̀ alamu akùnlá fún láòlá àtúnṣàbíhùn àní túnmà rẹ̀ sí láòlá àtúnṣàbíhùn ẹ bá pàfọ́ mọ́bọ́lọ́ ìhàrá àtẹ̀síhùn di nígbàtẹ́ ń sọ̀rọ̀ yẹ kẹ́ fi ìtumọ̀ tusabbihun nìyẹn ajẹ́pẹ́ tẹ̀sí ó túnmọ̀ tẹ̀síù sísàfọ̀mọ́ ọlọ́run kúrò níbi àbùkù subhan ó túnmọ̀ ajab nǹkan tó jọyàn lójú in tó tóbi bẹ́yàn bá rí àtẹ̀sí ó túnmọ̀ àsọ̀lá ìrun àtẹ̀sí ó túnmọ̀ al-istithna kéèyàn ó sàyàfi pé bọ́lọ̀ ń bá fẹ́ àtẹ̀sí ó túmọ̀ ànúrù ìmálẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ní àfọ́ àwa Ibn Jarir al-Tabari ni wọ́n kó wá nù tẹ̀síru àyà wọ́n ní àtẹ̀sí ó tún túmọ̀ ànúrù ìmálẹ̀ nínú ọ̀rọ̀ anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam nígbà tó jùsọ ọlọ́run ní nípa ìmọ́lẹ̀ ọlọ́run pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó kún fún ìmọ́lẹ̀ lawla dhalik la ahraqat subuhatu wajhihi ma adrakat min shay'in ìtumọ̀ ẹni wípé ìmọ́lẹ̀ gbéyàn bá rí ìmọ́lẹ̀ ọlọ́run tó bá tàn subhan bimana nuru wajihi, ìmọ́lẹ̀ wájú ọlọ́run báyìí ibi tó bá tàn sí gbogbo kan ẹ̀rọ àjò náà níbi tí mọ́lẹ̀ náà lábára dé so yẹ́ tó mọ̀ pé subhan bimana nuru gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni àfọ́ àwa ibùdó jẹ̀rìrù pọ́bárí ni wọ́n kó jọ ọ́nà fi sọ ìtumọ̀ subhan amẹ́yìí tó tẹ̀wọ̀n jùlọ nínú ìtumọ̀ tó bá sì ápù áyà yìí mú o náà ni èyí tí a fọ́ àwọn Abdullahi ọmọ Abbas tí wọ́n sọ سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى أفاوى عبد الله ومعباد wọ́n ní subhanalladhi níbí yìí ìtumọ̀ rẹ̀ ní tanzihullahi ta'ala fífọ́ ọlọ́run ọba mọ́ kúrò níbi àbùkù kúrò níbi èérí kúrò níbi ìyẹpẹrẹ ipò ọlọ́run ọba ọba tó mọ́ ní mímọ́ ní fún ọlọ́run ọba náà mímọ́ ní fún ọlọ́run ọba náà alẹ́dí ọba tó ṣe pé asra bi abdihi laylan gbólóhùn asra ó náà ni ọba tó mú ẹrú rẹ̀ náà rìnrìn òru asra nínú èdè lárúbáwá ó wá ní orí zinatu af'ala bẹ́yàn bá sọ pé sàárọ̀ ìtumọ̀ kan ni àṣàìrù lẹ́ìlán ó rìnrìn òru sàárọ̀ ó túmọ̀ bẹ́ẹ̀ sàárọ̀ ìrìn òru gangan lárúbáwá wọn ó ṣe dọ́mù síl wọ́n kò ní sùrọ̀ ìrìn téèyàn rìn lóru náà gbè ní sùrọ̀ bí wọ́n bá wá rìn lóru wọ́n ní sàárọ̀ lẹ́ìlán ó lóru ṣùgbọ́n èyí tẹ́ èyàn ò dárìn fúnra èyàn tó ipò wọ́n mú èyàn rìn ni ìyẹn ló wá lórí oṣù wọn afọ́nàlà ló fi jẹ́ afẹ́ràn ọbẹ̀ àbídì yìí láìlá nínú ẹlẹ́mẹ́jìdì haram ìrìn àjò afẹ́ wù tó kàrin bó ṣe wù àwa la mú rìnrìn ọ̀hún lọ́lọ́wọ́n bá fi mú wá lórí òṣùwọ̀n afún àlà tó gbódìyàn bá ní sàrọ́ lẹ́ìlán orin lóru fúnra rẹ̀ ìrìn wù rìn ó wá yan òru láàyò orin oní sàrọ́ ṣùgbọ́n àwọn sọ pé sàrọ́ ó lo asúrọ́ aláwázínú afún ìyẹn ń túmọ̀ mú ṣe nǹkan ìtumọ̀ ẹ̀ tú sí nínú èdè ìyàtọ̀ ń bẹ láàrin ìjà lásà ó jòkó fún rẹ̀ àti àjìlásà ó mú jòkó ó yàtọ̀ síra wọn ìyàtọ̀ ń bẹ láàrin fàálà àti àfàálà ọlọ́wọ́n bọ̀ wá lo fàálà ó lo àfàálà ọlọ́wọ́n bá ní أسرى بعبده ليلا من المسجد الحرام ọlọ́wọ́ bá ní subhanalladhi asra mímọ́ ní fún ọlọ́wọ́ bá náà ọba tó ṣe pé òun ti ká lára rẹ̀ ló mú ẹrú sí rẹ̀ náà rìnrìn àjò láìláà lóru kẹ́límà bí áfìhí tó wà ń bẹ̀ yẹn báwù yẹn báwù mùsọ́hábà báwù almùsọ́hábà ó ní tọ́lọ̀wọ̀n bá ń súnmọ́ ánìlẹ̀dí asọ́rọ̀ abdà ó lè wọlé ṣùgbọ́lọ̀wọ̀n bá tún wá fi bá àti súnmọ́ ánìlẹ̀dí asọ́rọ̀ abdìhí láìláńtì kẹlìmà bá tó ń bẹ ní àràfì bá tó ń bẹ ń bẹ yẹn ó ń dáwọn nǹkan tí ọlọ́run fẹ́ fi rinlẹ̀ pẹ̀lú àsìrọ́ àti bá tó ń bẹ ń bẹ láyélá tọ́lọ̀n bá lo àsìrọ́ ìrìn òru náà ni wọ́n ń pè ní àsìrọ́ ọlọ́run tún mẹ́ṣẹ̀ òru níbẹ̀ tọ́lọ̀n bá lo gbọ́lọ̀ min al-masjid al-haram al al ìtumọ̀ ti gbé òru jáde ṣùgbọ́n lọ́wọ́ tún Muhammad dárúkọ òru ó tún dárúkọ òru lọ́tọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́dọ̀ àwọn olùmọ̀ ó fún àkíyèsí ayé ká bundúkú lọ gbólóhùn kọ̀ọ̀kan tọ́lọ àrònú sí tọ́lọ́run fẹ́ mú jáde ńbẹ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọba tí ma ń ṣẹ̀ṣà àdíkọ̀ fífìyàrin alfam ọlọ́run ọba ma ń ṣẹ̀ṣà gbólóhùn kọ̀ọ̀kan tí bá ń lò àti túmọ̀ tó bá àyè kọ̀ọ̀kan mú lápòjúwẹ́ in tó bá jọra wọn ká fi wéra wọn bẹ́yàn bá sọ wípé kenya náwó díẹ̀ lórí tọ́lọ́un ó dáa ju kéèyàn ó náwó púpọ̀ lórí títẹ́ tọ́lọ́un ẹgbẹ́ Yorùbá tí mo sọ kéèyàn náwó díẹ̀ sójú ọ̀nà ó dára bíyàn bá wá tuntun sọ bá mi kéèyàn ó náwó díẹ̀ sójú ọ̀nà ọlọ́run ó sàn ju ká náwó púpọ̀ sójú ọ̀nà èṣù ó dáa ó lọ́lá ó sàn gbogbo àwọn ìtumọ̀ yìí èdè Yorùbá náà ní gbogbo ẹ̀ ìgbà wo ni ká lò ó dáa ìgbà wo ni ká lo ó lọ́lá ìgbà wo ni ká lo ó sàn àbí ó sàn ìṣe yorùbá ẹ́ lẹ́bi ìṣe yorùbá náà àwọn àkókò àwọn òǹdó kàkàkàrà máa lò ọ̀nà bójú rí bóò yẹ́ jùlọ ó dá abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n nínú yorùbá àwa sábà máa lo ọ́sàn fún comparison ní ṣùgbọ́n èdè kààrẹ àwọn ológun comparison wọ́n lò bójú rí ojúsàn ojúdá ṣùgbọ́n èdè Yorùbá ní wọ́n lò fún pé kìíní kan ó sàn ju kìíní kan lọ Yorùbá ni ìpìlẹ̀ Yorùbá náà ni àmọ́ ìgbà wo làá lo ó sàn ìtumọ̀ wo ni ó sàn gbé wá ìgbà wo là ń lo ó dáa ìtumọ̀ ni ó dára mú wá lọ́lá ó gbogbo ẹ̀ kò sàdédé wá ó níbi tá a ti máa ń lo ẹyọ kọ̀ọ̀kan ó sì nítumọ̀ tẹ́yọ kọ̀ọ̀kan ń gbé wá èyí wá parí sínú ló tí ò bá kan yóò sọnù mọ́ ọlọ́run ọba ní subhana alladhi asra bi abdihi laylan min al-masjid al-haram àwọn olùmọ̀ tafsir wọ́n ní ọlọ́run ọba àfọ̀mọ́ rẹ̀ wípé mímọ́ ni fún òun ọlọ́run ọba tó mú ẹrù rẹ̀ náà rìn ìrìn òru bá àti bẹ̀ẹ̀bẹ̀ẹ̀ mùsọ́ hábà ní ìtumọ̀ ẹ pé kò dá ìrìn yẹn rìn ń bẹ pẹ̀lú ẹ̀ lórí ìrìn ọ̀hún afẹni tí ó mú rìnrìn ohun afitì olóbi báyẹn ìtumọ̀ báyẹn tá a bá ní asọ́rọ̀ abúdà ó wọlé ṣùgbọ́n àwọn jẹ́ kọ́yẹ̀ wa wípé ànẹ́bí ò dá fún rẹ̀ malaku jibril ó ń bẹ pẹ̀lú ẹ̀ bákanáà bí abudu, yìí kẹ́límà abúdù tọ́lọ́wọ́ bá lò ń bẹ̀ ẹ̀rú òun ọlọ́run ó túnmọ̀ pé tán bá ní abúdù ẹ̀rú ó kó ẹ̀mí àtara ó kó sínú wọn ò lè sọ pé abúdù ẹ̀rú lélẹ́yìí ìtumọ̀ ẹ̀ pé àtẹ̀mí àtara ló papọ̀ tá a fi pè lábúdù ẹ̀rú láìláńtì òrukàn àwọn olùmọ̀ pàápàá jùlọ àfáwà muhammadu amin bin muhammadu mukhtar al-hakam shinqiti nínú tafsiru wa adwa ul-bayan fi tafsir al-qur'an bil-qur'an àwọn mú gbólóhùn láìlá àtẹ̀kìr nákìrà tó ń bẹ̀ẹ̀ yẹn wọ́n ní dídákọ òru yẹn dóòrù yẹn ò bá sí ń bẹ̀ àtọ̀rọ̀ ó ti gbé túmọ̀ òru wá tẹ́lẹ̀ ṣùgbọ́n láílá òun tọ́lọ̀wọ́ bá ń sọ ń méjì ló ní àwọn elédè ìgbà míì ta bá fún òru ní tanwin nakra báyẹn yufidu teklil ó túmọ̀ sí wípé kò pé òru tán ààlé gbogbo àsìkò péréte nínú òru náà ni kì í ṣe gbogbo òru láàfilé màkó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ yẹn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kílẹ̀ òtún tó má ànábìsídé ìta afẹ́ mú jáde ń bẹ̀rẹ̀ yẹn láyélá tẹ̀ǹkírù yẹn ó ní wípé láàrin àsìkò péréte láàrin òru lànàbìnrin àwọn ìrìn tó pọ̀ yẹn ìrìn tó ṣe wípé odidi àbáhùnà lẹ́yìnlá bí ogójì ọjọ́ in tó lé lóṣù kan lèyìn ó fi rìn pẹ̀lú nǹkan ọ̀gùn tó lálàáfíà anábì wá rìn láàrin òru kọ́dọ̀ òru yẹ ò tún pé lóru wọ́n ní tùmọ̀ká ni ẹ́ lẹ́yìnlá àtẹ̀ǹkìr níbi yùfídù tàwíìn ó tún túnmọ̀ sí wípé òru yẹn òru abìyì ní kìí sòrò lásán lápẹjúwe kíyàn máa sọ̀rọ̀ lọ kíyàn máa sọ̀rọ̀ náà òru kan ń bẹ sẹ́mọ̀ pé a fẹ́ sọ pàtàkì òru ni kan táà fi sí yẹn kìí ṣe tàbùkù tàbá ń sọ̀rọ̀ oru, tàbá ń sọ̀rọ̀ òru tàbá ń sọ̀rọ̀ òru òru kan wá ń bẹ kan wá ń bẹ mẹ́kìrà táà fi sí yẹn yùfídù tàà méjèèjì yẹn lọ́wọ́ papọ̀ nínú ìtumọ̀ yìí tí méjèèjì gbúdọ̀ jáde tàbá ń tó àyà yìí subhanalladhi asra bi abdihi laylan min al-masjid al-haram ila al-masjid al-aqsa subhanalladhi asra bi abdihi laylan min al-masjid al-haram laylan min al-masjid al máa ní fún ọlọ́run ọba tó mú ẹrú rẹ̀ rìnrìn àjò kan ìrìn àjò òru láìlá lóòrù ọlọ́run ọba mú ẹrú rẹ̀ rìnrìn náà láti almasjidil haram àwọn olùmọ̀tẹ̀sí ọ̀rọ̀ méjì ló wáyé lérí wọ́n ní mínà almasjidil haram masjidul haram wọ́n ló túmọ̀ sí gbogbo ìlú maka ọlọ́run ló bẹ́ẹ̀ ní al-Qur'an latadkhulunna al-masjidal haram insha Allah ìlú maka ni pẹ̀lú masjidul haram níbẹ̀ yẹn láwọn mìíràn àwọn olùmọ̀ tafsir wọ́n ní masjidul haram tọ́lọ̀ wọn bá ń sọ ń bì ìtumọ̀ ẹ̀ mú ànábì ìrìn láti inú ìlú maka wọ́n ní túmọ̀ ìtumọ̀ kejì nínú masjid al-haram pé ọlọ́run ọba yìí ó mú ànábì àjò òru láti inú kaaba torí pé mọ́ṣáláṣí gẹ́gẹ́ náà al haram ìtumọ̀ méjèèjì tó wà yìí ó ń forí sọ àwọn riwayat riwaya àdíìsí ìyá ìyá ń sọ pé tó dẹ́bà wọn rìwáyà ti kán ti sọ rìwáyà méjì sọ wípé ànábì sùn nínú masjidil haram ó sùn bẹ̀ ló tají ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ lápá kan náà àwọn olùmọ̀ tafsir wọ́n wá kó ìtumọ̀ méjèèjì yẹn papọ̀ wípé àti rìwáyà Ummuhani tí wọ́n ní ànábì sùn fi bayti nínú ilé mi tó gbé àbúrò bàbá ni arábìnrin yìí nínú inú ilé òun lànàbì sùn riwaya mi sọ wípé ànàbì sùn nínú mọ́sálásí kaaba sọlàwọ́n fi sọ pé almasjidul haram níbi ìyá jẹ́ pé kásàpẹ̀ nílùú maka kọba àjẹnu mọ́sálásí kọba àjẹnu ilé umuhani àti inú ilé umuhani àti mazul haram tí í ṣe kàábà méjèèjì náà inú ìlú maka sáníṣẹ̀lẹ̀ oúnjẹ̀lẹ̀ ìyẹn ló fa tó ní ẹ wípé bí ìgbà mí ọlọ́run máa gbogbo ìlú ní ma ń pè ní al-masjidul ìyẹn làwọn àfáà ni wọ́n fi sàlàyé ọ̀rọ̀ náà àmọ́ fi sí wípé nínú kàábà wà إلى المسجد الحرام نعم ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله الذي باركنا ọlọ́run ọba sọ hududu jọgọrafíà hududu makaniya àti hududu zamaniya nípa ìṣẹ̀lẹ̀ náà àsìkò wo nìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ààyè wo ló ti ṣẹlẹ̀ méjèèjì ló jáde nínú àyà yìí nínú subhanalladhi asra bi abdihi laylan ìyẹn túmọ̀ sí pé lóòrùn nìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ òdúdù sàmàníyà nìyẹn mímọ́ ni fún ọlọ́run ọba tó mú ẹrú rẹ̀ rìnrìn àjò òru ọlọ́run ọba mẹ́ṣẹ̀ àsìkò tí rìn àjò náà ṣẹlẹ̀ ó wá tún mẹ́ṣẹ̀ geographical location ibi títẹ̀lẹ̀ yẹn ìrìn àjò yẹn ti bẹ̀rẹ̀ níbo ló dé masjid al haram láti mọ́ṣáláṣí àbọ̀wọ̀ tí ṣe kàábà ìrànlẹ̀ masjid al-Aqsa ọ̀nà ni Baitul Maqdis ní Palestine ọ̀nà ń pè ní al-Masjid al-Aqsa nígbà náà lẹ́yìn Kaaba mọ́sálásí tó tún bẹ lórílẹ̀ tó jìnà rere sí Maka ọ̀nà al-Masjid torípé al-Aqsa ay al من قولي وجاء رجل من أقصى المدينة كلا بابا بي أقصى أناني إبي تجينا سيبي تاوى تابوا صوتك من المسجد الحرام إلى المسجد الأقصى ليلة من المسجد الحرام إلى المسجد Aya yìí ṣe tàhàdídù àsìkò àti ààyè tí ìrìn àjò ọ̀hún ti ṣẹlẹ̀. Láfí ń sọ wípé kò sẹ́ni tó mọ ìtàn sọ tó tọ́lọ́un. Lọ́nà tí ó fi yé èèyàn bóò ní ọba ní ó kù. Àmọ́ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọba títí ń bẹ kí gbogbo òtàn ó tó ṣẹlẹ̀ ni. Bọ́lọ́n bá ń sọ ìtàn fún wa bó ṣe rí náà nìyẹn torí gbogbo ẹ̀ ló ẹ̀ ọlọ́run ọba ní òun ló mú ànẹ́bì ìrìn àjò nínú al-masjid al-haram ila al-masjid al-aqsa alẹ́dí ìrìn àjò tánẹ́bì rìn yìí masjid al-aqsa àwọn àfáà ní ọlọ́mẹ́ńṣẹ́ mẹ́sálásí méjèèjì níbi torí pé awwalu masjid awwalu bayti wudi'a lin lẹ́lẹ́dí ìdìbò kẹta mubarak àkọ́kọ́ ilé ìjọsìn tá a kọ́kọ́ fi lọ́lẹ̀ lérílẹ̀ oní àníkàbà onímọ́sí haram ilé ìjọsìn kejì lérílẹ̀ oní ànímọ́sí al-Aqsa sáàni al-masjid alladhi wudi'a li'ibadati llahi ala ní ànábíwá Muhammad sallallahu alaihi wasallam ànábí ní gbèdéke ọdún tó ń bẹ láàrin masjidul haram kaaba àti almasjidul aqsa gbèdéke 40 years ni nígbàtí kaaba dúró tán lẹ́yìn ìgbà yẹn ni almasjidul aqsa 40 years lẹ́yìn ìgbà yẹn ló tó jẹ́ kíkọ́ àlàyé ń bẹ lórí àdísì o torípó dàrú máwọn èèyàn lójú púpọ̀ ìgbà báwo ló lè jẹ́ 40 years tí òun ò ní pè yẹn ní yàní algalapu awil agọ̀ọ̀lẹ́yìntù tàríhíyà historical fallacy nígbà tí ẹ sọ pé 40 years ló ń bẹ láàrin kaaba àti mọ́sílẹ̀ akọ́sọ́ ní Jerusalem ok kaaba à ń sọ pé Ànábì Ibrahim abẹ́ẹ̀kọ́ ṣé forty years ló ń bẹ láàrin ànábì Ibrahim àti ànábì Suleiman náà ọlọ́tà ànábì sọ yẹn ó dàrú máwọn èèyàn lọ́wọ́ àdìsí yẹn ti lálàáfíà ṣùgbọ́n àlàyé tó fi jẹ́ forty years yẹn a máa ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́ tó bá dọ̀la inṣọ́lá ṣùgbọ́n díẹ̀ nú ẹ̀ ni wípé kìí ṣe ànábì Suleiman kìí ṣe òun ló kọ́kọ́kọ́ Masjidul Aqsa wọ́n ní tẹ́ḿpù Solomon ah, ọ̀rọ̀ yẹn kọjá bẹ́ẹ̀ kìí ṣe Solomon tó lè Solomon ló bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sì ni kìí ṣe Ànábì Ibrahim ló kọ́kọ́kọ́ Kaaba ojú rẹ̀ ti wà ń lẹ̀ tẹ́lẹ̀ ọdún èyí tánàbí ń sọ yẹn í sọ ọdún èyí táwa ń sọ yẹn ọdún àkọ́kọ́ kí Ibrahim gan tó dáyé kí gbogbo owó tó dáyé tọ́lọ́wọ́ bá ti fi lọ́lẹ̀ ogójì ọdún tó fi lọ́lẹ̀ yẹn lọ́lọ́wọ́ bá fi ààyè ti Al-Masjid Al-Aqsa ló fi yẹn náà lọ́lẹ̀ ní Baitul Maqdis ìyẹn làdísì yẹn ń sọ kìí ṣe tàn tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tá a fẹ́ sọ tó bá pé tàn tó ṣẹ̀ bẹ̀rẹ̀ ni 40 years ni ó dàrú àmọ́ ọlọ́wọ́n ọba ń jẹ́ kóyé wa ń bì wípé nínú àwọn mọ́sálásí abiyì nínú àwọn mọ́sálásí alápọ̀nlé ọ̀kan ni almasjidul aqsa tó ń bẹ ní Palestine ọlọ́run ọba wá ń jẹ́ kó yé wa wípé masjidul aqsa tó ń bẹ ní baitul maqdis ní Palestine táwọn yahudi àwọn sọ̀háyínà àwọn zionist tí wọ́n gbà lọ́wọ́ àwa mùsùlùmí tí wọ́n lé wa sẹ́yìn bẹ́ẹ̀ tí wọ́n ò já máa kírun bẹ́ẹ̀ tí wọ́n lé wa sẹ́yìn bẹ́ẹ̀ tí wọ́n ò jẹ́ ká máa ṣe ziyara rẹ̀ nígbàtà bá ti kúrò àparí iṣẹ́ ní Maka alọ ziyara almasjidu nabawi nílùú Madina a tún gbúdọ̀ ó yẹ ká tún lọ sí masjidul Aqsa ní Filistin ká tún lọ bẹ mọ́sálásí yẹn náà wò àwọn bàbá wa wọ́n rí ṣe tẹ́lẹ̀ àwọn ẹ̀nà máa ń pè wọ́n ní hajj kudus nígbà náà wàhálà ó ti ṣùgbọ́n nísìnyí kò é ṣe mọ́ ọlọ́run wá fẹ́ jẹ́ kó yé wa pé mọ́sálásí yẹn ti mùsùlùmí ni ọlọ́run ò ní church kò so yẹn túmọ̀ sí pé property àwa mùsùlùmí ni alimọ́tìlì làákùsọ tó wà ń fi lọ sí gbogbo agbára gbogbo ète táwọn Yahudi kí wọ́n máa sapá wọ́n tara wọn jẹ mọ́sálásí lọ́lọ́ ń pè ààyè náà lọ́lọ́wọ́n bá fi jẹ́ kó rinlẹ̀ ní bí ẹni títàn bá dàrú mọ́ lọ́wọ́ ìwọ ló dàrú mọ́ lọ́wọ́ mọ́sálásí ni ilé ìjọsìn ni fọwọ́ mùsùlùmí ọlọ́wọ́n bá wá fẹ́ kó yé wa wípé mọ́sálásí náà bí kàábà bó ṣe níyì tó lápọ̀nlé mọ́sídìl akúsọ́ òun náà tẹ̀lé nípa kí mọ́sálásí ó kọ́kọ́ dáyé almasjidul akúsọ́ òun náà lẹ́lẹ́ẹ̀kejì lẹ́yìn kàábà ṣùgbọ́n nípa ipò àtọ́lá ẹlẹ́ẹ̀kẹta ló jẹ́ tá bá mú kàábà almasjid nabawi mọ́sálásí ànábì ní madina ẹlẹ́ẹ̀kẹta òun almasjid al-aqsa dókè jápá ànábì sallallahu alayhi wa sallam ànábì ní èyàn ògbúdọ̀ dígbà di ẹrù láti ṣaddu rihal èyàn ògbúdọ̀ dígbà di ẹrù pé á ah, mo fẹ́ lọ bẹ mọ́sálásí kan wò wọ́n tí bolè yẹn lọ mo fẹ́ lọ bẹ mọ́sálásí ìwò kódà mo fẹ́ lọ ṣe ìtìkáàfù bẹ́ẹ̀ àyàfi mọ́sálásí mẹ́ta almasjidul haram tó wà mọ́kà kaaba ẹlẹ́ẹ̀kejì ní masjidi hada mọ́sálásí ànábì ní madina ẹlẹ́ẹ̀kẹta almasjidul aqsa àwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta wọn yìí nìkan nìgbà láàyè wà fún kéyìn ó palẹ̀ èèyàn mọ́ pé ibo ló ń lọ mo fẹ́ lọ yàn náà fílà ní kaaba kò sì sí nǹkan mìí tó fẹ́ lọ sí rárá o mo fẹ́ lọ bẹ̀bẹ̀ wò kí sìyẹn náfìlà bẹ̀ èyàn lè palẹ̀ ẹ̀rọ èèyàn mọ́ pé ń bò lọ lọ mo lọ Mádínà kí lọ fẹ́ lọ sí mo fẹ́ lọ bẹ mọ́sálásí ẹ̀wò kí n ti ẹ̀rí báyìí kí n yan náfìlà bẹ̀ kí n lànàbí sallallahu alayhi wa sallam anabi ni láàrin tìkàfà ilà fílmẹ̀tà ìdí sàlá anabi ni sọ ẹ̀rí tìkàf tí ládàá rẹ̀ pọ̀ jù tó lọ́lá jù ó ní ìtìkàfù tá a bá ṣe ní ọ̀kan nínú àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yìí aláhàdì ìtumọ̀ àwọn àfáà tí wọ́n fún láàyẹn ní máàna náfíù alkamal tó sì jẹ́ pọ́rọ̀ àwọn jùmọ̀ọ́rù ò ní làbìtù má rò pé abala kejì á nìyí èyí tá a fẹ́ lò látùn òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní mọ́ṣáláṣí tó lọ́lá jù mọ́ṣáláṣí tó lóore jù tẹ́sàn kẹ́yìn ó ṣe ń ti káàfù ń bẹ́ tó pọ̀ jù ó làwọn ọ̀kan náà àwọn mọ́ṣáláṣí mẹ́tẹ̀ẹ̀ta tí ò bá ti jẹ́ Kaaba tí ó sì jẹ́ masjidul nabi ní Madina ẹlẹ́ẹ̀kẹta ní al-masjidul ní Jerusalem ìyẹn túmọ̀ sí pé nínú ẹ̀sìn wa ipò ń bẹ fún al-Masjidul Aqsa ọlọ́run ọba mẹ́ńṣán rẹ̀ nínú al-Qur'an tí mùsùlùmí bá wá ń sọ̀rọ̀ nípa al-Aqsa lẹ́yìn tẹ́nìkan bá ń sọ pé kí ló kàn ti wá ń bẹ ó kàn wá mọ̀nà torí pé ń pè ní mọ́sáàsì wa kábà wá lè mọ̀ kó kàn wá ìgbà tọ́lọ́run ń fẹ́ kànábì ó rìnrìn àjò òru náà

ọlọ́wọ́bá ó wá ń sọ fún wa kábà lè mọ́ pàtàkì almasjidul akúsọ́ kásì lè ma bí alkùránì ti pàtàkì ẹ̀ ipò tí mọ́sálásí náà wà nínú ẹ̀sìn wa ọlọ́run bá tó wá ní alẹ́dì bàárọ̀ kìnà àwòlàwò báwo ni wọ́n ṣe sọ pé ká má débẹ̀ mọ́ sí báwo ọlọ́run ọba a fi ìbùkún a fi rọ kiri ká mọ́sídìlá kúsọ́ ọlọ́run ọba ní ìbùkún àwọ ọlọ́run bẹ̀m̀bẹ̀ kò sí fáwọn jù ọlọ́run ọba fi ìbùkún ó fi albarka ó fi sára mọ́sálásí ọ̀hún náà ìyẹn al-Masjid al-Aqsa ní Jerusalem ó ń bẹ ẹnu àwọn olùmọ̀ tafsir ọ̀dàlẹ̀dí bá rọ́kìnà àwòlàwò ọlọ́run ọba fi ìbùkún wọ́n inú ìbùkún tó ń bẹ̀ẹ̀bẹ̀ ni wípé agbègbè bẹ̀yẹn ní Philippines ibi tí mọ́jọ́lá akúsọ wà ààyè tó òjò máa ń rọ̀ dáadáa ń bẹ̀ àwọn arúgbìn ibẹ̀ wọ́n á tètè dìde wọ́n ní bá rọ́kínà haúláhú bí kẹsàrọ́tù àmtọ́r wà wọ̀l àṣìgá ìtumọ̀ bá rọ́kínà nìyẹn ìdí nìyẹn tó fi jẹ́ pé kẹ́ mọ̀ pé nígbà àwọn alágbára ayé tí wọ́n ń wá ibi tí wọ́n fẹ́ pè nílùú àwọn Israẹli wọ́n máa máa lọ tájẹ́tì ààyè location yẹn wọ́n rí wípé location ti nature ọbẹ̀ da climatic nature ọbẹ̀ ó dá topographic nature ọbẹ̀ ó dá wọ́n wá máa máa lọ sọ ọbẹ̀ yẹn bí state of Israel wọ́n pín fún wa ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga náà ti ta wá lólobó wípé ààyè náà ààyè ìbùkún ni àyè tó jò ń rọ̀ dáadáa àyè tí wẹ́dà rẹ̀ báyàn lára mú ní ibẹ̀ ni mẹ́dínlẹ̀ akúsọ ibẹ̀ ló wà gbogbo àwọn nǹkan wọ̀nyí náà láwọn jú àtàwọn alágbára ayé nígbà náà ni wọ́n wò kí wọ́n tó lọ sa ibẹ̀ yẹn láàyò ọlọ́run bá ń ròyìn alìmọ́dúnlẹ̀ akúsọ ọlọ́run bá ní alẹ́dì bá rọ́kìnà àwòláwò ọlọ́run bá ní ààyè tí mọ́sálásí náà wà ó kún fún ìbùkún àwọn ọlọ́run òjò ń rọ̀ bó ti yẹ kọ́rọ̀ ń bẹ̀ irúgbìn ń wù dáadáa ń bẹ̀ àwọn igi wọ́n ń wù dáadáa níbẹ̀ àwọn ọlọ́run láàṣẹ bẹ̀ afẹ́kànàbò lọ́rí bákan náà ìdí fi mú ànábì àjò yìí lìnúríyàwó mi ní ààyà tìnáà afẹ́ká nẹ́bì ó fojú gan ní tó ń gbọ́ ìyàtọ̀ ń bẹ níbi kéyìn ó gbọ́ nǹkan àti kéyìn ó rí téyìn ń gbọ́ láti ṣàlàyé fún wa wípé ìyàtọ̀ ń bẹ láàrin theory àti practical practical a máa fìyàn lọ́kàn balẹ̀ pé yìí tí mo kọ́nu theory tí mo bá ti fi ṣiṣẹ́ tó sì wọ́ọ̀kì bẹ́ ọkàn yẹn ń balẹ̀ kì í sábà kò lẹ́mìí èèyàn lóòrùn jẹ́ pé nínú àwọn ìpìlẹ̀ bá a ṣe kẹ́kọ̀ọ́ tí ò sí mẹ́lẹ̀ yìí nípa general principle nípa ọ̀rọ̀ education teaching methodology òun náà ni àṣàìrù mínà náwọ́rì ẹ́n ilà mọ́dá ilà al'amal àbíká sọ pé àṣàìrù mínà al'amal ilà náwọ́rì èèyàn kọ́kọ́ máa ń kọ́ practical èyàn wà kọ́ tíọ́rì a máa jẹ́ kó yéèyàn afẹ́kọ́ òyìn aláwọn nǹkan nípa Greek awa ọkọ̀ wọn lọ ní oko náà àwọn náà se nǹkan fúnra wọn nígbà wá padà sínú class àwọn lẹ́ẹ̀kan tí ń jẹ́rì ẹ̀rí pé yóò dúró lọ́pọ̀lọpọ̀ nǹkan akọ ti kúrò nínú ìlànà ẹ̀kọ́ ààrẹ là ń ṣe computer engineering kò rí system rí ó sì mọye gbogbo system orúkọ gbogbo system tí ń bẹ láyé àti function sí wọn gbogbo ẹ̀ ló ti kọ́ theoretically amọ́tọ́bá ní tọ́ka sí kò rí rí ìyẹn ni tó gbajúmọ̀ jù nínú ìlànà ẹ̀kọ́ tiwa níbi akànsámọ̀ sọ lórí ni pé ẹ̀ kìní kàbáyì kìní kàbáyì kìní ṣùgbọ́n bá wá di pírátíkà gan kò mọ́ ọlọ́run bá jẹ́ kó wa pé àṣà nábì iṣẹ́ ọlọ́run à ń sọ pé ṣe báyìí ọlọ́run pàṣẹ báyìí nǹkan báyìí ń bẹ iná ń bẹ àlìjáná ń bẹ mọ́lákùtùtù ń bẹ sámà àkọ́kọ́ ń bẹ sámà kejì ń bẹ ìdí ń bẹ ní ànábì ọlọ́run nírìn àjò tá a wá ń mú لنريه من آياتنا afẹ́kò náà lọ fojú gan ni àwọn àmì ọlọ́run táà ti sọ fún gẹ́gẹ́ bí àlìjẹ́nà afẹ́kò rí gẹ́gẹ́ bí sánmà kíní sánmà kejì sánmà kẹta afẹ́kò rí ilé iná afẹ́kò rí Sidratul igi òpin ayé àfẹ́kórí gbogbo àwọn nǹkan yẹn ìdí tánàbí fi rìnrìn àjò yẹn nìyẹn nínú ayà yìí ọlọ́run establish àwọn fact kan fún wa tí ò rújú fact alákọ̀ọ́kọ́ ó náà ní wípé ìrìn àjò tánàbí rìn yìí àsìkò wo ló wáyé òru ó clear nínú yìí kíkà ká máa ọlọ́run establish wípé ìrìn yẹn òru ló wáyé subhanalladhi asra kẹ́límà asra ní èrè lábátá bá ní sùrọ́ ó náà ni almashiyu awùsẹ́ ìrùlẹ̀ ìlànà ìrìn àjò òru ó ní asra a re-establish níbi táìmù tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ní bí abúdì yìí a rí wípé kìí ṣe pánàbí sùn ó lálàá mo ń bọ̀ lórí ìyapa ẹnu ọ̀gbẹ́gbé kalẹ̀ ọlọ́run ká mọ̀ wípé àtẹ̀mí àtara onìyàn wáyé kì í ṣe pánàbí torí pé ta bá ọbọ́lọ́ ṣe gbọ́rọ̀ yí kalẹ̀ ó ní ẹjẹ́ kákan gbó níbi ìbẹ̀rẹ̀ rẹ̀ subhanalladhi tí ọ̀rọ̀ tóbi tán ìyẹn ṣe a jẹ́ wípé mújíza iṣẹ́ ìyanu tó bù áyà ó gbéra lóru kan láti masjid haram kó lọ masjid àkùsọ́ kó tún gba sọ́mà lọ sọ́mà kíní sọ́mà kejì sọ́mà kẹta sọ́mà kẹni sọ́mà keje kó tún padà kí lẹ́sì mọ́ sí wà ta èèmọ́ bẹ́ẹ̀ títí bá wá ṣe pé mà pé ó lọ nítara náà ni èèmọ̀ tí ń bẹ́ẹ̀ tó bá ṣe pá ńlá ní ẹṣẹ́ mùjísà èmi náà lè lálàá

ọgọ́rùn-ún kọ́ntì láàrin oorun kan kílẹ̀ tó mọ́ tó bá ṣe wípá lálà nẹ́bì ńlá kìí ṣe ṣe ìyanu kìí ṣe mùjísà torí kó lè ṣẹlẹ̀ sí mi ó lè ṣẹlẹ̀ sí wọn náà ìyẹn tó láti lè fi fọ́ọ̀tì ájúmẹ́ǹtì àwọn tí wọ́n ní ànẹ́bì lálà ni tó bá lọ jálà ni ẹwù ń ṣe bẹ̀rẹ̀ rẹ̀ subhanalladhi tí kìí bá ṣeṣẹ́ ìyanu tó bù áyà ni ọlọ́run ò ní bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú subhanalladhi torí pé gbólóhùn subhan tó wáyé ń bì lè amúrin ìrọ́m lè amúrin ìrọ́m ọ̀rọ̀ tó tóbi tó káyàn láyà yẹn subhanallah ibẹ̀yẹn arimújáde ń bẹ̀ pé kìí ṣe pánàbì lára àtẹ̀mí arimújáde ń bẹ̀ pé òru ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ báyẹn arí pé kìí ṣe pànẹ́bì lókàn fínú fídọ̀ pé ẹjẹ ń wá rìnrìn àjò bí ábùdì yìí mùsọ́ ábà nìyẹn ọlọ́run ọba ó ń bẹ pẹ̀lú ẹ̀ kò dárìnrìn yẹn wọ́n mú rìnrìn ọ̀hún ni pẹ̀lú mọ́lákù jìbìrìrì wá sọ pé ábùdù èyí ròyìn ẹ̀mí sírìtì nìkan kápẹ́ ní abudu gbólóhùn yẹn àtẹ̀mí àtara ni abudu ìyẹn túmọ̀ sí pé gbólóhùn tọ́lọ̀ ń lò tó sọ pé ẹrú mi mo mú rìnrìn àjò ọlọ́run sọ pé ẹ̀mí ẹrú mi ló rìnrìn àjò ọlọ́run mo mú ẹrú mi rìnrìn àjò ìyẹn túmọ̀ sí pé àtẹ̀mí àtara fi rìnrìn àjò náà المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير ìrìn àjò tí ànábìrì ọ̀hún ọ̀rọ̀ àwọn jùmùhúr àwọn tó pọ̀ nínú àwọn olùmẹ̀ẹ̀sìn nínú wọn ni àfọ́ àwọn aṣẹ́sìláàmù tèmíyà alẹ́ rahmatullah àtàwọn míì tí wọ́n sáájú ẹ̀ nínú àwọn sọ̀hábà nínú àwọn sálàf wọ́n lọ síbi wípé ìrìn àjò tánẹ́bì rìn yìí pẹ̀lú àgbékalẹ̀ bọ́lọ́n ṣe sọ̀rọ̀ yẹn ó clear wípé títí pánẹ́bì lálà bó tilẹ̀ jẹ́ wípé àrínú àwọn sọ̀hábà tí wọ́n lánàbì lálà lálà àwọn ní rúfù ni hátà ìyàwó Aisha àwọn ní rúfù pẹ̀lú ni ìsára ṣùgbọ́n àwọn àfáà wọ́n fọ́ọ̀tì ọ̀rọ̀ yẹn pẹ̀lú àwọn tó pọ̀ ní àwọn sàábé tí wọ́n ní kìí ṣẹ̀mí àtàrà àtẹ̀mí ni nítorí pàfọ́ àwọn Muawiya búnú Abi Sufyan ìgbà tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ kò tí ẹ̀ tí ìgbà Islam ìyàwó Aisha ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ tí wọ́n bá ti ẹ̀ ti bí wọ́n gbà náà gan wọ́n kéré púpọ̀ ṣẹ́fẹ́ wá fi rìwáyà àwọn àgbànú àwọn sàábé tí wọ́n ní ara àtẹ̀mí ló fi rìn àwọn rí gbà náà tó bá lọ jẹ́ pẹ̀mí nìkan ni kò yẹ kọ́rọ̀ yẹn kó jọ àwọn kùfàárù Kùrẹ́ṣì kò yẹ kó jọ wọ́n lójú tó dípọ̀rọ̀ yẹn gan ó jẹ́ ìmọ̀ fáwọn lárúbáwá àwọn Kùráìṣì ìṣẹ́jẹ́ kèfèrí pé a ah, tó bá ṣe pé àlá ló lá oníjọ wọn lójú torí pé kọ̀sẹ̀ tí ò lè lárú ẹ̀ náà gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ ká fi rinlẹ̀ wípé ọ̀rọ̀ tó dọ́gba jùlọ ó náà ni pé ìrìn àti tó já máa tẹnu méyìí ni wípé àwọn tí wọ́n sọ pábùbákìrì kọ́ ní bẹ nínú kòtò wó sọ mi o àwọn tí wọ́n sọ wípé ọ̀rọ̀ náà sọ pọ̀ ní ìrìnà sórí ẹ̀rí wípé kò sí ẹni tó fẹ́ sọ ìsọkúsọ yóò rí nǹkan kan tamọ́ra wọn náà olójẹ́ ká mọ̀ kí arifá rẹ̀ lójẹ́ kí n sọ pé nínú àwọn sàábé gan ara wọn tí wọ́n sọ wípé àlálà mẹ́bìlá ṣùgbọ́n wọn àfáà adékọ́yíwá pé ọ̀rọ̀ wọn yẹn ò lè wọlé tó rẹ́pá lá ní iṣẹ́ ìyanu nìyẹn anybody náà ló lè lálà pọ́n travel kọ́dà orúkọ gá pọ̀jù láàrin ìṣẹ́jú márùn èèyàn lè tọ́ gbogbo ayé lójú àlẹ́ a jẹ́ wípé in tó jẹ́ kí nǹkan yẹn ó fa argument kó mú èèmà nígbà náà wípé wípé taratara ni rìnrìn ọ̀hún kì ṣojú àlá nìkan in tó jẹ́ kó bí gbólóhùn أسرى بعبده ليلا من المسجد الحرام سبحان الذي أسرى بعبده المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga wá fi ìròyìn kan parí ẹ̀ ọlọ́wọ́n ọba ni innahu was-sami'ul basir ìròyìn as-sam'u àti al-basar ìròyìn gbígbọ́ran ìròyìn ríríran ọlọ́wọ́n ọba tó ròyìn ààrẹ gbóhùn ọlọ́wọ́n ọba ọba ríran lòun òun èso ọba afọ́jú ọba tó sì ń gbọ́ òun lòun ẹ wo ìbáṣepọ̀ ìròyìn yìí pẹ̀lú ìtàn ìyẹn sí pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ohun tí fún gbogbo ẹ̀ ló ń gbọ́ ẹ wo mùtọ́ bá kọ sífà yẹn pẹ̀lú ìṣẹ̀lẹ̀ Musa àti Harun tó wọn sí bá ní ẹ ẹ́ ọlọ́wọ́ bá ní mò ń bẹ pẹ̀lú yín asmaru wà àárọ́ mò ń gbọ́ ẹ má lọ́dọ̀ fẹ́ ọ́ mo sì rí inayatun khassa níbi ìṣẹ̀lẹ̀ yìí náà tó bá ṣe pàlá ni kọ̀ yẹ kí sífà yóò tẹ̀lé bẹ́ẹ̀ bí n ala ṣùgbọ́n ọlọ́run ọba ní iná wa sẹ́mi olùbàṣír ìgbà tó rán Musa àti Harun sí Firaun náà tí wọ́n lọ fi lè gbójú àlá ni wọ́n ti lọ pàdé Firaun tara ni ọlọ́run wá jẹ́ kó mọ̀ wípé èmi ọlọ́run mò ń bẹ pẹ̀lú ní asma ìwà àwọn ìgbà tó wá mú ànábì Muhammad sallallahu alaihi wasallam kó náà rìnrìn àjò òru yìí ọlọ́ni náà wá sẹ́mi olùbàṣír gbogbo àwọn àlàyé yìí ni àfáwà muhammadu amin ash-Shinqiti òun ni wọ́n fi sọ nínú tafsiri wọn wọ́n ni ááyà yìí èyí ta kà òun nìkan ti tó láti lè jẹ́ ká mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn ara ìrìn àjò náà kìí ṣẹ̀ wọ́n ní أن من أنواع البيان التي تضمنها أن يقول بعض العلماء في الآية قولا ويكون في الآية قرينة تدل على عدم صحة ذلك القول ونمنه إما تبين القرآن بني كبا الصنك كان نقع القرآن تكي سنتظر مبالرون wọ́n láti mọ̀ rí náà nínú àyà yẹn ẹ̀rí tí ó tako tẹ́ni yẹn sọ lẹ́sùn pàálùkùránì ó tó gbéra rẹ̀ níjà àfi tọ́rọ̀ bá yí ọ lótùtùkùtù lọ́lọ́ ìyẹ́lọ́fà àti àfọ́ àwa Muhammad Aminu Shinqiti tán fi pé tẹ̀fsìrì wọn yìí ní Adwa'ul Bayan ẹ́ fi tẹ̀fsìrì bil Qur'an bẹ́ẹ̀ bá wo wọn òun bí wọ́n ṣe ṣe tán bá ti mú ọ̀rọ̀ kan wá wọ́n tún fi àyà kùránì ní wọ́n tún fi tù tẹ́nìkan bá sọ nǹkan tí ò bá rí bẹ́ẹ̀ àyà kùránì náà ló tún fi kọ̀rẹ́tì ẹ̀ pé kùránì tú rẹ̀ kìtàbù mú bí ọ̀rọ̀ ọlọ́run ọba tó kílẹ̀ tí ò lóyún ọ̀nà kùránì wọ́n ní gbogbo ìgbà táwọn èèyàn bá ń sọ nǹkan nípa kùránì kùránì fúnra yóò padà clarify nǹkan yẹn wọ́n ní jíjìn tó jẹ́ wípé fa'ida alimta dhalika fa'ala wọ́n ní kálọ̀ ọmọ wípé an na hadal isra abihi almadkur fi adil aya wọ́n ní ìrìn àjò tí ọlọ́run mú wọ́n láwọn kan sọ wípé ẹ̀mí nìkan ni kò sí ara ń bẹ́ẹ̀ zàìmà anna òfin mẹ́lẹ́mì lálìyà kọ̀bọ̀ wọ́n lánàá bí sùn ó lálà ní kìí ṣe kójú ayé lè anna rúkúyà àmbìyà ìwáhìyàn wọ́n tẹ́ pàwọn ànábì ọlọ́run tí wọ́n bá ń lálà ní ojú ayé náà ló ṣe rí wọ́n ní dùnmí ẹ̀tọ́ jẹ́ pé àlálà nábì lá wọ́n zá àmà bá àdúhùn anna al-isra bil jasad wal mi'raj bi ruhi duna àwọn bí i sọ wípé ìrìn àjò òru tánàbí ṣe ìyẹn ó fara ṣe ṣùgbọ́n lílọ sí sánmà ẹ̀mí nìyẹn ó ń bẹ̀rẹ̀ àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ walakin zahir al-Qur'an wọ́n ní tàà bá wá wo áyà Qur'an ti gbogbo aná àjọjọ kàí

ìtumọ̀ ẹ̀ ní pé àtẹ̀mí àtara ló papọ̀ tí a fi ń pèèyàn ní ẹ̀rú wàlẹ̀ annahu qala subhan wọ́n ní tàbá ìtúnwò ìbẹ̀rẹ̀ súra yìí ọlọ́run túbẹ̀ pẹ̀lú subhan wọ́n ní wà tẹ̀sí téèyàn bá ti subhanallah fún kankan innama yakunu inda al-umur al-idham níbi nǹkan tó tóbi nǹkan tó jọyàn lójú púpọ̀ ìmọ̀ ti subhanallah lèyàn máa ń ṣe é sí fọ́lọ́ kánà tó bá lọ jẹ́ pé àlálà nábi láni làmìyákùnláhù kẹbíìrù ṣáàni ọ̀rọ̀ yìí ò ní tóbi nínú ẹ̀mí hátà yàtà ajába nínú débi páwàá máa ti sàbí subhanallah imamu muhammad al-aminu shanqiti àwọn wọ́n ṣe àlàyé ilé wọ́n wà yóò ayyidu qawluhu ta'ala wọ́n ni ọlọ́run ti tún sọ láì nínú al láti lè jẹ́ ká mọ̀ pé àtẹ̀mí àtara onírìn àjò yìí ọlọ́ni máa zágal bá sọ̀rọ̀ wà máa tọ́ra pé ojú rẹ̀ tánàbí fi rí nítorí lọ́hùn ojú rẹ̀ ò sí nǹkan rí o nítorí òun ló ń sọ fún yín Imam Muhammad aminu Shinqiti wọ́n ní gbólóhùn pé ojú tọ́lọ̀un fi ròyìn ànábì ń bí tí wọ́n bá ní ojú ara lèyàn fojú ròyìn èyàn fojú ròyìn spirit ọlọ́run fojú ya àná pé ohun tójú rẹ̀ rí bẹ̀ náà ló ń sọ fún so ya fi ròyìn orí o fojú rí nǹkan a mọ̀ pé rúúyà yẹn rúúyà ya ni kì ya fi ojú rí torí pé rúúyà rúúyà rọ̀ á o lè ní ìtumọ̀ méjì ibẹ̀ làwọn kan sá pamọ́ sí lè fi kó rí wọ́n lè nùríyàwó ó lè jẹ́ rúyà mànàníyà torípa nẹ́bí Ibrahim alayhi salatu wassalam nígbàtí ọlọ́run pa láṣẹ pé kó dú ọmọ rẹ̀ àrọ́ náà ni ó ní inú àrọ́ fílmanami a ní àbúbáhù ó ní rẹ̀ ọmọ mi mo ń rí lójú oorun mo lálàá pé mo dú ọmọ àwọn afọ àwọn amújáde bẹ́ẹ̀ pé àárọ̀ mo kò túmọ̀ sí pé físíkálì báyìí pé àlá bí àfọ́ gbogbo ìrìn àjò lánàá bí ibi nítorí yẹn àlá náà àwọn àdìbọ́ǹkì ọ̀rọ̀ yẹn ipe lóòótọ́ ni rírí ó lè ní méjì ṣùgbọ́n bá sọ̀rọ̀ ló máa ń ọlọ́run ní máa ẹ́ wọ́n máa tó méjì bá sọ̀rọ̀ ńkọ́ ìdí àjọ ìjẹ́ pé bá sọ̀rọ̀ ń tiẹ̀ nǹkan tí èèyàn rí bí ti ká lè láì ó bà sọ́rọ̀ rẹ̀ basir so gbogbo àwọn ẹ̀rí yìí ó ní àwọn onímímà ni wọ́n fi rinlẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí àtẹ̀mí àtara lànàbì filẹ̀ ìrìnàjò yẹn ìdí nìyẹn tó fi jẹ́ iṣẹ́ ìyanu ah, ah, ó bit imagination èèyàn bàábò lèyìn ó ṣe rìn lóru kan láti maka tí ó lọ sí Masjid al-Aqsa ní Baitul Maqdis Jerusalem tí ó sì tún lọ sí sámà kìíní kejì kẹta kẹrin keje tí ó tún padà sáyé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ṣẹlẹ̀ tó tún ṣẹlẹ̀ ní sámà tó tún padà wá sílé ayé sílé òtútù ìmáà tó bá lọ jẹ́ pàlà ni kò lè nífẹ̀ lánúnú ìgbàgbọ́ lérí wípé àtara àtẹ̀mí lànàbì fèrè ìrìn àjò náà eléyìí ni ìgbàgbọ́ tó lálàáfíà ní tó jẹ́ ká tẹnu mọ́rọ̀ yẹn ẹ mọ́jì ó yà yín lẹ́nu àwọn kan ó tún sọ ọ́ tẹ́bọ́ ẹ̀pá nàbì Nuhu alayhi salatu wa salam 195 years ọlọ́run sì ní náírà 50,000 ní òkúra wọ́n ti ní 95 years ẹgbẹ́jì oúnjẹ yìí ló mú rí àwọn kan náà ti sọ ló jẹ́ pé ta bá fẹ́ mọ̀ react lórí ọ̀rọ̀ ẹjíká mọ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́nìkan bá sọ nǹkan kan òun kọ́ ló kọ́kọ́ sọ̀rọ̀ yẹn orí kà níbi kan náà ni ló fi sọ ṣùgbọ́n kò wá sí ọ̀rọ̀ kan tí èèyàn fẹ́ sọ kí ni mo sọ mi sọ kó dáa ó sàn pé kí mo fẹ́ kọ̀m̀píà ọjọ́ ìwòfà fírú àgbà lọ èèmọ̀ ní ọ̀ràn sí ní tó bá títọ́ pé ìjàlẹ̀ kíámọ̀ tó bá ní tọ́lọ̀ bá ní tọ́ sọ yẹn ní ìgbàlérò pẹ́ kí ẹ̀rẹ́ sọ wájú ọlọ́ so ló fi dá pé kò kúdọ̀ jọ́rọ̀ rẹ tó bá ń tẹ̀lẹ̀ sí ọ̀rọ̀ ti ẹ̀kọ́ ọmọ mú wá ní ànábì sọ báyìí ànábì tú báyìí àwọn sàbí tú báyìí ní tí wọ́n pè túmọ̀ rẹ̀ rẹ̀ ṣùgbọ́n pé ẹni tí mo ṣe wò ó ní tí mo understand ah ǹdọ́ ọ̀dà sáńdì tí ọ̀bá gba so látara àdí eléyìí tí mọ̀ bá ṣe ń dínkù lórílẹ̀ òun ló ń fa gbogbo àwọn tí ń ṣẹlẹ̀ àwọn èèyàn máa àìmọ̀ kan ní fáwọn èèyàn abẹ́ kó má ṣe máa fi ọ̀rọ̀ rẹ̀ kó fi kó má ṣe wá ní àwọn èèyàn lọ àdájẹ́ sí rọ̀ ló níbi tàdé nítorí àsìkò a fi àyè ìbéèrè lẹ̀ níwọ̀nba tó bá wá di ọ̀la bí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ gan ẹjá gbọ́ lẹ́nu àbẹ́bì gan fúnra rẹ̀ sọ́lọ́lá ẹjá tó wá kúrò ní kùránì ẹjá wá bó sínú hadith anábì ní ṣẹlẹ̀ sátẹ̀lẹ̀ sí ẹjẹ́ ká anábì òun àrí ìṣẹ̀fún àbáṣọ bó tó parọ́ bí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ láti bó ṣe bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ tó fi débi tó dé gbogbo ìlànà Muhammad sallallahu alaihi wasallam gbogbo ìlànà bí ṣàlàyé so ìdí nìyẹn tó fi jẹ́ wípé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ gbálùgbọ̀ yí ọ̀rọ̀ Ọlọ́run èyàn ò gbúdọ̀ nígbàwo ni ti súnà ti jẹ́ tẹ bá ráwọn ẹ̀ka tó bá ń sọkúsọ nípa Islam àbá bá ń tútùkùtù nípa Quran ẹgbà wọn mú pẹ̀lú súnà pé àyà tó tún yẹn ta ló tu bẹ́ẹ̀ sánàbí ló tu bẹ́ẹ̀ ni àbáwọn fàábì lọ́ba ní kò sẹ́ni tó tu bẹ́ẹ̀ ẹ̀dẹ́gbẹ̀tùkùtù lòdì ànábì lọ́lọ́run fi Kùránì rán ó gbọ́túnmọ́ rẹ̀ ju ẹnikẹ́ni lọ àwọn sàábẹ́ ni wọ́n wà ń bẹ̀ nígbà tí Kùránì ń sọ̀kalẹ̀ ó yé wọn ju ẹnikẹ́ni lọ gbogbo nǹkan tábà ti tú nínú Al-Kùránì ó yẹ ká mú aláfi ti rẹ̀ ti sọ́dọ̀ àná Muhammad torípò lọ́lọ́run fi Kùránì bó la ànábì lè tú bó làwọn sàábẹ́ ṣe tú eléyìí náà ni wọ́n ṣe tú eléyìí ò ní jẹ́ ká ṣìnà kò dẹ̀ ní jí ká ṣe àwọn èèyàn lọ́nà eléyìí ni tẹ̀síìr èyí tó lálàáfíà tó látara àdí eléyìí à ń sọ̀rọ̀ ìrìn àjò òru ìrìn àjò òru ìrìn àjò òru anábì tí kẹ̀lẹ́tẹ̀lẹ̀ sí gan-an ẹja gbọ́ tẹnu rẹ̀ náà sọ̀rọ̀ ṣùgbọ́jọ́ ti lọ tó bá di ìjókòó lọ́la lágbára ọlọ́run á lọ sínú bóòlù tẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ní gbogbo òrìn tánàbì rìn kí làwọn nǹkan tó ṣẹlẹ̀ láàyè kọ̀ọ̀kan gbogbo ẹ̀ làmẹ́bìnrin pẹ̀lú àdìsí tó lálàáfíà abẹ́ aláṣọ ọlọ́run kó bá sàlékún kí a ti bẹ̀rẹ̀ fún ẹ̀dọ́ Muhammad sallallahu alaihi wasallam àti àwọn ará alẹ́ àtàwọn sọ̀hábà ọlọ́run kó ti bá sàlékún dáadáa àánú ọlọ́run fún àwọn àfà tí wọ́n ń bu omi rin súnà sallallahu sallallahu alaihi wasallam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 number four àwọn ẹni náà. ẹ sọ̀rọ̀ sórí òkè. náà náà náà.

ó ṣe kí ni wọ́n flush òkè àbíká ni ọlọ fẹ́ mi ẹni bá ṣe kọkùnrin ó kọ obìnrin yẹn ni ń sọ kẹ́yìn yẹn ẹni kẹ́ni kẹ́ni ẹjòkó ẹjòkó iṣẹ́ rí gbogbo nǹkan yẹn ló gba àkíyèsí tó fi yé àwọn nǹkan tí mo ń fa dáà ń sọ yìí àwọn ìrírí onímọ̀ bí a ti wà mọ́tálásí kan rí tí wọ́n ti wá sí wípé zakatul fitr ní yìí wípé ká gbé fáwọn tó lẹ́tọ̀ọ́ sí i ẹlòmí wà ń bẹ mọ́sálásí tó lẹ́tọ̀ọ́ sí kéèyàn ọ̀mà ìgbàláyé wà ó lè signify pé mo lẹ́tọ̀ọ́ sí zakatul fitiri o bẹ́ẹ̀ bá pín ẹpin fèmí o nínú mọ́sálásí tó náà àfá àkàbá dìde ọba náwọ́ ẹ̀dàkùn jẹmọ́ o bẹ́ẹ̀ bá fẹ́ fún zakatul fitiri jáka àwọn òtí mi dábì tẹ̀mọ̀ yí máa ní wà sí ló gbé nínú mọ́sálásí ìyàwó ti sọ̀rọ̀ pé aláìlójútì ìgbé ìwọ nìkan ní ti ẹwà burú jáì nínú mọ́sáàsì ó ní mọ́nì náà ló pé ohun ọ̀dá ní parọ́ òun lọ tó tójú ẹ̀rí gbòdélé so irú béèrè yẹn ẹ pé kálẹ́ nìkan kálẹ́ nìkan ẹ yìí tó pé kálẹ́ yìí nìkan yẹn ṣẹlẹ̀ sí ó ṣe kí àwọn yẹn náà wà ní ó ṣe ṣe káwọn èèyàn gbọ́rọ̀ yẹn lọ ẹmọ̀ tí ń pinnu pé ẹfẹ́ kọ́ lẹ̀ torí pé tí ń béèrè question lórí ẹ̀ mọ̀kálẹ̀ nìkan nǹkan báyìí tó ti yé nà nọmba tó. ẹni tí ó

alhamdulillah náà. Náà náà bára fọ́lá. Ìbéèrè alákọ̀ọ́kọ́, onípẹ́ni tó ṣe tàṣáhùd, tó bá tàṣáhùd kẹ́yìn nínú àtáyá, tó bá jàmá yẹn bẹ́ẹ̀, ó bá jàmá torí gbogbo ẹnikẹ́ni tó bá ìrun nígbà tí wọn ò fi sálámà ó bá jàmá yẹn tòtí àákàní kò bàrákà àkọ́kọ́ kò bàrákà méjì ṣùgbọ́n nígbà tí wọn ò fi sálámà ó bá jàmá ẹni tí ó fẹ́ bẹ̀rẹ̀ tóbìnrin yẹn tí olúbàjẹ́ lára rẹ̀ tí wọ́n wá lọ fọnú tí fífọnú yẹn wá jẹ́ sábàbí ẹni tí òjò padà rọmọ bí pẹ̀lú ọ̀rọ̀ àfihànilẹ̀ látọ̀dọ̀ dókítọ̀ torí pé mọ́kàn azum fúnra rẹ̀ pé báyà ń tàṣe yẹn ó lè mọ́jọ ṣùgbọ́n dókítọ̀ wọ́n padà fihànilẹ̀ pé bí wọ́n ti fọ́nú ìyàn báyà wọ́n ti tàǹpà pẹ̀lú kankan lára rẹ̀ ọlọ́run kó ṣọ́ wa mẹ́ ǹjẹ́ ọkùnrin yẹn tó wá lẹ́tọ̀ọ́ kó ti ẹ̀kọ́ obìnrin yẹn lè kọ́kọ́ máa lọ fún òun ìwà tó torí pé fífẹ́ obìnrin níníyàwó nílọ́kọ rahma ó ní kí ọmọ kó wọnú ìgbéyàwó àánú ọlọ́run ṣùgbọ́n yìí ò túmọ̀ sí pé tí ò bá sọ ń bẹ̀ ìgbéyàwó kò lóore kò túmọ̀ sí a rí nínú ìtàn kódà gbogbo àwọn ìyàwó tá fẹ́ ìyàwó aṣà lànàbì fẹ́ràn púpọ̀ jù ó clear tí ò lójú kò sí bí wọn bá lọ́sọ̀lá kò sí wọn bá lọ́sọ̀lá ìgbà mi bẹ ó lè jẹ́ pé nínú àwọn ìyàwó rẹ tí wọ́n tọ́jú rẹ dọjọ́ alẹ́ eléyìí tí òbí mọ̀ ó wà nínú ọ̀pọ̀lọpọ̀ ìtàn àwọn bàbá wa mi tí ó ti kọ wà sí ìyàlẹ̀ pé tó ń bá kú ẹ ọmọbìnrin yìí ẹ ní ìkàrà ìfún owó torí pé lọ tọ́jú òun àmọ́ bímọ pọ̀ ó wà bẹ́ẹ̀ nígbà míì nínú ìtàn tó irú obìnrin tó yẹ pé àdánwò tó ṣẹlẹ̀ sí yẹn ìwọ náà ló mú lọ sítù ká lọ flush inú rẹ̀ ìwọ náà ló dẹ̀ jẹ́ sábàbí tí ìbá ti pọ́ lóyún fún ọ nìṣẹ̀lẹ̀ yẹ́ fi ṣẹlẹ̀ èyàn gbúdọ̀ wà mọ̀ láàánú lójú kéèyàn wá ní kíkọ̀ọ́lẹ̀ lọ́nà àbáyọ àyàfi tóbìnrin yẹn bá fínú fídọ̀ pé òun lọ pé yọ̀ǹda o lọ́fúnra rẹ̀ bá torí pé ó tó kóyò lọ ó lè lọ ṣùgbọ́n ìwọ mọ́kànlẹ̀ akáláṣe olùfẹ́yàwó mi tó bá sì fẹ́yàwó mi náà ó gbọ́dọ̀ ṣe dédé pẹ̀lú ẹ̀ sí ilé kọ̀rọ̀ mọ́ tí kọ̀ ẹ̀kún ẹ kí ni ìwúlú ẹ àwọn tó bímọ fún mi gọ̀ ọ̀dà mílà tó báyìí ẹgbọ́rọ̀ ó gbọ́dọ̀ mọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí tó ó ṣe sùúrù pẹ̀lú rẹ̀ ó ṣe dáadáa pẹ̀lú kódà ó lè tó bá fẹ́ ìyàwó mi lè má torí ẹ̀gbìn nìsù wọ́n náà ṣe ìjọ ohun kí ni ìwúlò ẹ̀ kí ni ìwúlò ẹ̀ rárá mọ́ sọ bẹ́ẹ̀ kó mára máa jẹ́ source of happiness yẹ tó bá fẹ́ máa ronú máa gbé bànújẹ́ yẹn kúrò lára rẹ̀ ikú ọlọ́run bó fún ọlọ́mọ dókítà ló sọ pé ò lè bímọ fún ìsọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọgbà mí obìnrin méjì ń bẹ tí wọ́n ní ò lè bímọ tó padà lórí tó bímọ dáadáa ó ń ṣẹlẹ̀ dáadáa tó kò lẹ́tọ̀ọ́ láti wá torí nǹkan yẹn pé ọlọ́kọ̀ tó ọba burú wà yẹn ìwọ ẹni tí ò láàánú lójú òun ni hádàwọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ẹni tí ó wọ mọ́tálásí ó bá wítìrì nìkan ní tàràwù tí tó bá tún àbíbò ní ó ṣe tó tún lè kí wítìrì nínú anábìsọ́lá àyọ̀sọ́lá anábìnilá wìtìrọ́ ní ilẹ̀ ìlà ayè kí wítìrì méjì lóru kan ìmọ̀ràn tí mo lè fúrò ẹni ẹni pé bó bá ṣe wọ mọ́sálásí tó yẹ pé wítìrì arákà kan ló bá tí mọ̀ bá ti sálámà ó dìde kó tún fi ẹyọ kan kó fún lé yóò lè jẹ́ méjì yóò wà sálámà tí gbàláyé bá ń bẹ fún kó kí tàràwì ìtì ẹ̀nà ó lè jákí tẹ́mọ̀ kó ti rí méjì kí lẹ́yìn máa kó mọ̀ kí òkú náà kó kí pé tó bá rí wípé ààyò sípò ìgbà tó ti ṣe méjì kó mọ̀ padà lọlé tó bá jí lóru kó fi èyí tó kù sí kó wá kí wíkì rẹ̀ ọ̀nà kan ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tó bá yẹ kó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ti kí wíkì nìyẹn tán ó ti sálámà lẹ́yìn máa tó bá jí lóru ó lè máa tún méjì méjì méjì méjì ṣùgbọ́n kò ní kí wútìrì má ó lè kí mẹ́jọ ó lè kí mẹ́fà ó lè kí mẹ́wàá ṣùgbọ́n kò kí wútìrì má torí kó ti kí wútìrì ní lẹ́yìn má so ọ̀nà kánú méjèèjì yẹn ni onítọ̀hún lè ti sílò òun ní ìlú ààbà wọn lọ́wọ́ káàlà ààlà mo rò pé ìbéèrè kan ìbéèrè yìí ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wípé al-Isra wal-Mi'raj wọ́n ní pé ní oṣù Rajab òun ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ní kódà àwọn míì tún sọ pé ní oṣù Sha'ban so ẹnu okò lórí pé oṣù wo gan ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ọ̀rọ̀ àwọn àfọ àpọ̀ lélẹ̀ ṣùgbọ́n ká wá mọ̀ mọ̀ mọ̀ sẹlibrétì àwọn kan bẹ tí wọ́n máa sẹlibrétì òru yẹn òru Isra wal-Mi'raj tí wọ́n yẹn náà fi là ọgọ́rùn báyìí wọ́n máa ń pè ní tọ̀látọ̀rọ̀ báyìí tí wọ́n máa tún ó lọ kójọ sínú mẹ́rẹ́sí látòru sílẹ̀ ó fi má wọ́n máa yẹn nẹ́fìlà bí nẹ́fìlà bí ọgọ́rùn gbogbo àwọn nǹkan yẹn àbọ̀ àwọn Ibn Rajab al-Hanbali wọ́n ṣe orí bíi sílẹ̀ àlélẹ̀ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí bíbí àrùn àdádálẹ̀ ni irú àwọn nǹkan bẹ́ẹ̀ jẹ́ ọlọ́kùn wa bẹ́ẹ̀ mo rò pé méjì níbẹ̀rẹ̀ yẹn èyàn lè wò wípé ẹjẹ́ ń lọ ṣe ìtìkáàfù mi ní mọ́sálásí àríṣekọ́ lámbàtí ṣé kò ti bọ́ sí wípé àgbùdọ̀ gbígbá di ẹrù láti lọ sí ìjọsìn àdísì ara ní mọ́sálásí kan yàtọ̀ sáwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta ọ̀rọ̀ yẹn ó níbi àlàyé àti kílà níyàn tẹ́yẹ̀ bá láníyàn wípé ọ̀ ah, náà máa ṣe jù káàkùn mọ́lẹ́lájá àkúrẹ́ tí bá lọ sí ìbàdàn àbí mo lọ èkó àbí mo lọ pọtakọ́ọ̀sì àbí mo lọ kàdúnà àbí mo lọ kánò ládá àti ibẹ̀ yóò jù tẹ́lẹ̀ e lọ mọ́ta fi kánò àti àkúrẹ́ ládá wọn yàtọ̀ síra wọn ìtìkáàfù àkúrẹ́ àti tìbàdàn ládá wọn yàtọ̀ síra wọn èyí tó yàtọ̀ ní mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta tánàbí mú ṣe tó bá ipá níyàn tó ní tó fi dìsáìdì pé ah, ìbàdàn yá kíládà ní ó lè pọ̀ ní tó ṣe yẹn ọya pa àṣọ ọlọ́run àti ìṣẹ́ rẹ̀ ó sì nítorí ẹ̀ kọ́dọ̀ lè mọ́gbà ládà kankan gan mọ́ lórí tó ṣe torí pé mọ́sálásí tá a lè láníyàn bẹ́ẹ̀ ò ní mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta tó ipá níyàn tó ní àdìsí náà kókò sínú ṣùgbọ́n bá yẹ wípé ìrìn rẹ máa jọ mọ́bàdàn ó dẹ́ òfẹ́ táìmù yẹ ìbàdàn ló wà kan plan ni pé ọba ṣe ti káàfù rẹ ní mọ́tàlájá àríkẹ́kọ́lá níbàdàn kò sí láì síbẹ̀ àbí tó wípé ẹ̀yìn kan wà já àti mùdárọ́sà ní Kaduna ẹnìkan wà ń bàdàn ẹnìkan wà ọmọ dáadáa pé tó bá ti di ọjọ́ mẹ́wàá kan àdọ́gba ní so ká máa ṣe ìtì káàfù wa ń bẹ pẹ̀lú àníyàn pé àti láti wa ẹnìkan bẹ tó yẹ pé ààwẹ̀ rẹ̀ tí ń gbà lákùrẹ́ tipátipá níbi máa rí ìṣòro tipátipá níbi máa rí nǹkan tí ń jẹ láàyè ọ wá gbọ́ wípé ní mọ́sálásí adọ́gba nìbàdàn àbárí ti kọ́lá ìfáà ìsínú tọ́sọsọ tó yẹ pé bẹ́ẹ̀ bá dáná lé gan ò lè dárú bẹ́ẹ̀

tó fi wà báyìí ṣùgbọ́n tí o bá sí ọ ní ìrìsì kankan ibi tí yàrá ti wà náà kéèyàn ṣe ìtìká fún yàn kéèyàn ṣe bẹ́ èyí tí a lè sọ pé kan lọ lájú kan lọ òun lè yí tí yàrá lọ ṣe ní kàába ibi tó bá ṣe rúmọ́rántì tó lọ ṣe ìtìká ní mọ́tòtò haram ládàá rẹ̀ ó kọjá àdàkù rẹ̀ àbẹ́ tó bá lọ ṣe ní mọ́tòláṣí ànẹ́bí ní mọ̀tínà tó lọ dé masjid al-Aqsa ní Baitul Maqdis ìyẹ́ ò lè díẹ̀ o ṣùgbọ́n bá lè rápálá débẹ̀ kí bọ́ǹbù òjò lórí ẹ̀ ṣùgbọ́n abẹ́lọ́ níbi tọ́rọ̀ dé ọlọ́mọṣẹ́ bá gba àyè náà padà wá ayáwá mùsùlùmí àbúrò ọmọ abẹ́lọ́ ní gbogbo gbà kọlọ́wọ́n bá kó gba àyè náà kúrò lọ́wọ́ àwọn ọ̀tá ìsáàmù so ẹni tó bá ṣe ìtìkáàfù láàyè náà ládàá rẹ̀ ó yàtọ̀ sí ìdúdà yìí òyìn òní ṣùgbọ́n pé kò ní rísì kankan mo kàn fẹ́ lọ sí Ìbàdàn pé ládà ni ó bá lè ju sí ládà òjì Àkúrẹ́ ìbéèrè nípa níbo ni ìgbọ́ èdè èdè lárúbáwá níbo ni ọwọ́jà rẹ̀ ma lórí tútúmọ̀ alukur'an níbo ni ọwọ́jà rẹ̀ ma kò sí èméjì ìpele ẹlẹ́ẹ̀kẹrin orí èdè wà lọ́dọ̀ àwọn àbá nípa gbígbàgbọ́ yé ìtumọ̀ quran gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ gbàgbọ́ yé ìtumọ̀ Qur'an àkọ́kọ́ ó gbúdọ̀ gbàgbọ́ yé Qur'an fún rẹ̀ nítorí pé Al-Qur'an N'i Qur'an Qur'an èèyàn máa fi kùránì tó kùránì gẹ́gẹ́ bí tí àfàwà Muhammad amin ash-Shinqiti tí wọ́n ṣe quran bil Qur'an ẹlẹ́ẹ̀kejì tafsir quran gbogbo ẹni tó gbàgbọ́ yé ìtumọ̀ kùránì èèyàn gbọ́dọ̀ gbàgbọ́ yé sunnah torí nǹkan bí nbẹ nínú èdè ìdá ń pè ní ṣùgbọ́n kéèyàn lè èdè lè yóò lò torí kò lè mọ̀túnmọ̀ rẹ̀ pítà ní orí tó ànẹ́bí tó lọ fìyà torí báwọn èèyàn míì máa ń sàtìṣe ń gbà míì èdè nìkan ni wọ́n gbára wọn ni tafsir Qur'an bi aqwali sahaba téèyàn bá wá ń wá tu màáyà kan tí ò yí ọ tí ò yí ọ èèyàn lọ bóòlù àwọn sàábé ṣe tu wọn ló ọ̀rọ̀ afọ abúlé ọ̀rọ̀ afọ abúlé abúlé kí ni wọn sọ lórí ayà ẹlẹ́ẹ̀kẹrin tàbí àwọn táwọn tó kéwú lọ́dọ̀ àwọn bóòlù nínú alkùránì tó tú tó rí hadith tọ́pọ̀ sí wẹ́wẹ́ tó rí ọ̀rọ̀ sàábé tọ́pọ̀ sí wẹ́wẹ́ tó rí ọ̀rọ̀ àwọn sàábìín tí wọ́n sọjú abẹ́mkò rẹ̀ wà ń da nínú èdè lárúbáwá tí lábábá sọ báyìí kí náà gbà lérò èyí wà fi ẹ̀jẹ̀ ṣùgbọ́n bó ti wá wulẹ̀ kórí náà bó ti wulẹ̀ kórí náà ẹni tí ó rò màlà ẹni tí ó rò sẹ̀mọ́ ẹni tí ó tẹ̀bà àákọ̀ọ́kọ́ dámilé náà nígbò mi bá ó lóníkàlùkù dìsáìdì tó di abẹ́kọ̀ èdè lárúbáwá ọgbọ́kù mọ kùránì yé gan ọgbọ̀ lárúbáwá ní ọlọ́run sọ pé kọ́ làláwọ̀ àdíìsì ń gan náà bọ́ọ̀bà tó àdíìsì náà tọ́ọ̀bà fi ọ̀rọ̀ ànẹ́bì fún kùránì náà bọ́ọ̀bà gbọ́ lárúbáwá èèbó bọ́ọ̀bà gbọ́gbọ́ yóò ọ̀rọ̀ àwọn sàábé gan náà lábá náà ni ọ̀rọ̀ àwọn sàábé náà ló fi jẹ́ pé ẹni tí ó rò màlà ẹni tí ó dòṣẹ̀mó ẹni tí ó tẹ́bà ẹ́ ìyẹ̀fun tó bá fẹ́ gbé jáde èdè lárúbáwá oṣù pàtàkì pàápàá jùlọ classical Arabic oṣù yóò ràn yàn lọ́wọ́ láti gbọ́ kí lọ́lọ́run sọ yẹn náà pẹ̀lú èdè yóò ràn yàn lọ́wọ́ hadith ń gan náà lágbára náà ni wọ́n kọ́ lóòótọ́ hadith lọ́fẹ́ fi gbọ́ pé kùránì ṣùgbọ́n hadith tán kọ́ yẹn náà lágbára náà ni wọ́n kọ́ ṣèdí yẹn tó fi jẹ́ pé àwọn àfáà ò yẹ pẹ̀lẹ́ mú ká gbàgbọ́ yí ẹ̀sìn wa tù lóra àbíyà èèmà oníkéèyàn máa kẹ́kọ̀ọ́ islamic studies kọ́mọ̀ gbàlagbà èèyàn ń kọ́ arabic studies ó ń fi english kọ́ bó ló ṣe jẹ́ kò lè gbọ́ nítorí pé èdè lárúbáwá ìpìlẹ̀ ló jẹ́ àmọ́ fún gbígbàgbọ́ yá alukurani gan pẹ̀lú dọ́lọ́ ń gbà lérò èèyàn gbára lé Quran ẹ gbára lé súnà ẹ gbára lọ́dọ̀ àwọn sàábé ẹ àwọn tàbíìn tó nínú èdè kí ni wọ́n máa pè ṣùgbọ́n ogun tá a kàkà lẹ̀ yìí náà lárúbáwá náà ló jẹ́ pé gbogbo àwọn àfáàfẹ́ yìí yẹn wọ́n máa ti kọ́kọ́ lárúbáwá wọ́n bọ̀ lárúbáwá ìgbà ni wọ́n á ti sọ àmọ́ kéwìn lọ́dọ̀ àwọn torí pé ìmọ̀ tí wọ́n fẹ́ kọ́ yẹn èdè tí wọ́n fi kọ́ ìmọ̀ yẹn èdè lágbára ni so táwọn afáàbá tí wọ́n ń kọ́ wọn pé tọ̀ nínú èdè tó túmọ̀ sí mi o ṣùgbọ́n nínú ṣẹ̀ríà ní tí wọ́n ń pèrè kí ni ọwọ́ àti kí ni yóò wà máa yé wọn ṣùgbọ́n ẹni tó fẹ́ gbàgbọ́ yé Islam tẹ̀síìrì láǹtì kágbé translation sẹ́gbẹ̀ Yusuf Ali kàmọ̀tún àmọ̀tún náà ṣùgbọ́n rárá kò lè dàbí gbẹ́dùwẹ̀lẹ̀ fún wa torí pé lárúbáwá lọ́n fi sọ Al-Qur'an kalẹ̀ ẹbẹ̀ Allah subhanahu wa ta'ala lọ́lọ́n kọ́ mọ́ṣẹ́ ẹ̀tọ́ àwọn sọ́nà ó sì fún wa ní àgbọ́yé ẹ̀ وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما إن شاء الله تعالى uh, Ramadan lecture e, e, ìfimigbo Muslim community yóò wáyé lọ́la ní abẹ́ àṣẹ àwọn ìmáàmù àgbà àgbà ìmáàmù ẹ̀sìn méjèèjì lọ papọ̀ ọ̀tọ̀ ni ìmáàmù àgbà ọ̀tọ̀ ni àgbà ọ̀tọ̀ọ̀tọ̀ ní o ìmáàmù àgbà ọ̀tọ̀ àgbà ìmáàmù àwọn èèyàn gbébè mọ́ ẹ́ dọ́kọ̀tà ìrìnṣẹ́ yàtọ̀ láàrin méjèèjì ìmáàmù àgbà àti àgbà ìmáàmù náà so àwọn ìmáàmù àgbà ni wọ́n tún jẹ́ àgbà ìmáàmù fún gbogbo ilẹ̀ ìṣẹ̀lẹ̀ gbogbo àwọn ni wọ́n pe gbogbo wa sí Ramadan uh, lecture wọn tí ó wáyé ní ìṣẹ̀lẹ̀ gbogbo Central Mosque ní dédé aago mẹ́wàá ní àárọ̀ ọ̀la wọ́n ní fáwọn tí ò bá mọ bẹ̀rẹ̀ tán bá ti dé bí ọkọ̀ tí ó mọ̀ fáwọn èèyàn lọ wọ́n ti ṣètò rẹ̀ ẹni tí ó bá sì tún mọ bẹ̀rẹ̀ tó bá ti dé dọ́ńkìá wọ́n ní gbogbo àwọn ọlọ́kadà tí ń bẹ̀ ń bẹ̀ tẹ́ bá ti lẹ́yìn lọ bẹ̀ ọ̀fẹ́ ni abẹ́ẹ̀kọ́ yóò gbé yí débẹ̀ àbí tẹ́ bá débẹ̀ wọ́n sanwó àwọn tí ó sanwó fún ọlọ́kadà wọ́n wà ń bẹ̀ lẹ́yìn má ṣe ní kí àná ń pè bẹ́ẹ̀ ọlọ́run tó sọ́wájú wa sallama ala nabiyyina Muhammad sallallahu alaihi wa sallam wa ala sallam taslima so àwa tí ń park síta ẹjẹ́ ká máa park